àwọn ọba haúsá tí wọ́n ń pariwo kí ni pírọ́blẹ́mù wọn náà àwọn ọba ilẹ̀ haúsá jáde tán lọ́sẹ̀ tó kọjá yìí wọ́n fi gbogbo ẹnu pariwo ìpàdé ńlá kan ni wọ́n pè sí Kaduna gbogbo wọn sì wà ń bẹ̀ ọ̀rọ̀ náà sì ga débi pé sultan tí gbogbo àwọn ọba náà máa ń bẹ̀rù ló wá ṣalága àpàdé wọn kókó ohun tí wọ́n sọ ń pàdé náà ni pé ìyà ń jà wọ́n nílẹ̀ haúsá ohun tíjọba yìí ń ṣe kò dára ìjọba Tinubu ló kó wàhálà dé sílùú àwọn ni wọ́n ń febi pààyàn àwọn ni wọ́n ń múnira bẹ́ni gbogbo ṣùgbọ́n àwọn ọba àtàwọn àgbààgbà ilẹ̀ haúsá yóò dùn síbẹ̀ o wọ́n ṣèkìlọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì halẹ̀ mọ́jọba Tinubu wọ́n lọ́rọ̀ ti débi táwọn ò ti lè sọ fáwọn èèyàn àwọn pé kí wọ́n má pariwo mọ́ nítorí bí ń pa wọ́n bẹ́ẹ̀ làwọn ò sì lè sọ pé kí wọ́n má jà tí wọ́n bá fẹ́ jà ṣùgbọ́n ẹrù tó ń bà wọ́n ni pé ìjà àwọn èèyàn àwọn ò dára o bí wọ́n bá bẹ̀rẹ̀ ìjà báyìí kò sẹ́ni tó lè dá wọn dúró ohun tí ó dá wàhálà gidi sílẹ̀ ni ohun tó ń yáàyàn lẹ́nu jùlọ ni pé gbogbo àwọn ọba alẹ̀ haúsá yìí ni wọ́n kóra wọn jọpọ̀ sójú kan tí wọ́n ń sọrú ilé yìí sultan náà sì wà láàrin wọn ohun téèyàn ó kọ́kọ́ béèrè níbi táwọn ọba haúsá wọ̀nyí wà ńgbà tí buhari ń ba nàìjíríà yìí jẹ́ nígbà tí buhari ń kó fúlàní afẹ̀míṣòfò wọ̀lú yìí nígbà tí buhari ń fowó dọ́là wa ṣòfò tí wọ́n ń jí kó láàrin ara wọn àbí ń bo làwọn ọba alẹ̀ haúsá wọ̀nyí wà ńgbà tí buhari múra láti so ohun gbogbo di tàwọn haúsá fúlàní tó fìjọba nàìjíríà sílẹ̀ tí ò ṣe tó jẹ́jọba àwọn haúsá nìkan ló ń ṣe lóòótọ́ èèyàn lè yọ tinubu àtàwọn tí wọ́n jọ ń ṣe apc kúrò nu gbogbo làásìgbò tí buhari dá sílẹ̀ yìí ṣùgbọ́n gbà náà làwọn ọba onílàákàyè àwọn ọba tó bá jẹ́ wọ́n fẹ́ nàìjíríà tòótọ́ ti gbọ́dọ̀ dìde sọ̀rọ̀ pébi tí buhari ń báyé lọ yìí ò dáa ibi tó ń dorí nàìjíríà lọ yìí ewu gidi ni ṣùgbọ́n wọ́n wà ń wọn ò wí kinní kan ńgbà tó sì jọmọ ìlú wọn èèyàn tiwọn ló wà nílé ìjọba àti pé ní gbogbo àsìkò náà kò sóhun táṣáájú haúsá fúlàní kan fẹ́ tí ò ní rí àwọn ni wọ́n ń pọ́nwó dọ́là yìí àwọn ni wọ́n ń powó tó bá ti lè ṣe iléepo nnpc jáde gbogbo okòòwò àti gbogbo ntẹ́nikẹ́ni bá fẹ́ gbà ní nàìjíríà báwọn aṣáájú haúsá yìí ò bá ti fọwọ́ sí i kò ní í ṣeé ṣe ààyè pálapàla yìí ni ò sí mọ́ nígbà tí wọ́n ti yà àwọn èèyàn wọn kúrò ní central bank tówó dọ́là jíjí kó ti dé o tí wọn ò sì sí ń kàwọ́ àwọn ibi gbogbo tí wọ́n ti ń jẹ̀jẹ̀kújẹ wọn mọ́ ohun tó fa gbogbo ariwo yìí nìyẹn ṣùgbọ́n àwọn èèyàn náà kò ní tìjú ni bí wọ́n bá ní tìjú ọ̀rọ̀ ò dùn lẹ́nu wọn rárá ìdí ni pé táwọn náà bá lo làákàyè wọn wọn ó mọ̀ pé kì í ṣèjọba tó dé láì tí ìpọ́dún kan yìí ló borílẹ̀-èdè yìí jẹ́ báyìí ohun tíjọba tó lọ yìí ṣe sílẹ̀ là ń jìyà rẹ̀ ẹ̀ṣẹ̀ táwọn ṣe gbogbo ọmọ nàìjíríà ni pé wọ́n ń lérí páwọn ohun tó bàjẹ́ láàrin ọjọ́ mẹ́ta sí mẹ́rin làwọn ò tún gbogbo ẹ̀ ṣe ṣùgbọ́n wọ́n ti débẹ̀ báyìí wọn ò rí tún ṣe níbi tí ìjọba Tinubu ìtìlẹ́ṣẹ̀ gbogbo aráàlú nìyẹn ṣùgbọ́n ní ti ká ba nǹkan jẹ́ ní ti ká wàjọba ká bàlù jẹ́ ká bètò ọrọ̀ ajé jẹ́ ká nànà àpà ká kó gbogbo orílẹ̀-èdè sí gbèsè kò sẹ́ni tí ó mọ̀ pé ìjọba haúsá ni ìgbàkigbà tó lórí ìjọba wa bá ti já haúsá fúlàní ohun gbogbo ó bàjẹ́ ṣáá ni àgàgà láyé àwọn olóṣèlú tá a ti bẹ̀rẹ̀ láti 1999 yìí nígbà tọ́básanjọ́ gbàjọba lọ́wọ́ àwọn Abacha àtàbùbákà gbèsè táwọn aráabí náà jẹ sílẹ̀ fún Nàìjíríà rélùwé ò lè rú lọ ṣùgbọ́n Ọbásanjọ́ gbìyànjú ó bá gbogbo àwọn tí Nàìjíríà jẹ ní gbèsè sọ̀rọ̀ ó sì san gbogbo gbèsè náà pátá àmọ́ látòrí Yar'Adua ní gbèsè míì ti tún bẹ̀rẹ̀ nígbà tí ó sì fi lọ ilẹ̀ ti kún lẹ́yìn náà ló kan Buhari tó fi Nàìjíríà fúnra ẹ̀ tó sì torílẹ̀ yìí fáwọn ará China pẹ̀lú gbogbo aburú tó ti ń ṣe yìí náà àwọn ọba àtàwọn aṣáájú ilẹ̀ haúsá yìí ni wọ́n ń náwó náà jùlọ àwọn ọba tí ò níṣẹ́ tí wọn ò lókòwò kan gbòógì tó jówó nàìjíríà ni wọ́n ń jẹ nàìjíríà yìí nìkan náà sì lókòwò wọn pẹ̀lú gbogbo ohun tí wọ́n ń ṣe yìí náà wọn ò fi ṣàǹfààní gidi kan fáwọn èèyàn wọn gbogbo ìyà tó ń jà wọn mẹ̀kúnnù ilẹ̀ haúsá yìí àwọn ọba yìí ni wọ́n dé yìí tó pọ̀ bẹ́ẹ̀ sílẹ̀ fáwọn èèyàn wọn nígbà tí wọ́n wá ba gbogbo ẹ̀jẹ̀ pátá báyìí wọ́n bẹ̀rẹ̀ sí í kígbe nígbà tí òṣòwò tí wọ́n máa rí kó jẹ mọ́ ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró yìí Tinubu ò gbọ́dọ̀ dá wọn lóhùn o nítorí kò so nǹkan tí wọ́n lè ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o igbe lẹ́nu fẹ́ńdọ̀ wọn ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí